إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adọ́pẹ́ fún ọlọ́mọba allah atọ́rọ asọ́látù fún ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú pẹ̀lú ọlọ́mọba lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkur'an karim látinú suratul hajj أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله سبحانه وتعالى oníyà yíwa nas mo gbé ẹ̀yin ènìyàn ìtàkù rabbakum ẹ̀páyé ọlọ́wọ́ báyìí inna zalzalata sa'ati shay'un azim ọ̀wárìrì alkiyama nǹkan tó ṣe wípé ó tóbi púpọ̀ ni yawma tarawnaha ọjọ́ tí ẹ rí ìṣẹ̀lẹ̀ yìí tẹ̀dhálù kúlù murdiatin amma ardoat gbogbo obìnrin tó ń fún ọmọ lọ́mú lọ́wọ́ yóò gbé ọmọ jù sílẹ̀ wàtádàrú kúlù dáàtì hamlin hamlaha gbogbo obìnrin tó ń náà lóyún sínú yóò máa bí manú rẹ̀ ní ọjọ́ náà wọ́tara náà sukara ọlọ́ni rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam orí tí àwọn èèyàn tí wọ́n ma kọlura wọn ní ọjọ́ yìí bí ẹni tó ń ríra wọ́n máa ń bí sukara kò ń ṣe pé wọ́n ń ríra bẹ́ẹ̀ ni wọ́n mutí wàlákín na àzábàlá ìṣẹ̀díd ìyọ́lọ́wọ́ bá lólè kòkó ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala rán wa létí nínú àwọn àyà tí a kàkalẹ̀ yìí ìpíka páyà ohun ọlọ́wọ́ ba gẹ́gẹ́ bó ṣe sọ ní àmàyà yìí náà nínú alkùránù kẹrin ìpé agbọ́dọ̀ páyà ohun ìpáyà ọlọ́wọ́ ba ohun náà ni nǹkan tí ọlọ́wọ́ ba torí ẹ̀ ṣe àwọn òfin òun ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala torí ẹ̀ gbé àwọn nǹkan tí a nígbàgbọ́ ń pa rẹ̀ lópòpò torí ẹ̀ gbé kalẹ̀ torí kalẹ̀ bá páyẹ̀ rí tàbá gbogbo àwọn òfin tó ṣe àwẹ̀ gbígbà ní irun kíkí ní ájì lílọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ná àwọn nǹkan tí ó ṣe ní òfin nítorí ìpayà rẹ̀ náà ni bákan náà àwọn nǹkan tó ní kí á jìnà sí ọtí múmu ni zina ṣíṣe ni tẹ́tẹ́ títa ni olè jíjà ni rìbá gbígbà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léwọ̀ nítorí ká lè ba páyà rẹ̀ náà ni torí ẹni tó páyà ọlọ́run ọba òun náà lẹ́ni tó páyà ìyà ọlọ́run ọba tá a bá ní ká páyà ọlọ́run ọba ìtumọ̀ ẹ̀ náà ni pé ká páyà ìyá rẹ̀ ẹni tí yóò fẹ́ jíyà ọlọ́run ọba àwọn nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ yóò máa ṣe bẹ́ẹ̀ làwọn nǹkan tí ọlọ́run ọba kọ̀ fún wa yóò jìnà sí eléyìí ni àmì wípé ẹrú yẹn ò fẹ́ jíyà ọlọ́run ọba ṣùgbọ́n ẹni tó ṣe pé ńgbà tí ọlọ́run bá pàṣẹ yóò wo pé kí ni wọ́n ń sọ yìí yóò fi ṣe ìlú gbá dànù yóò fi ìnífẹ́ àwọn ọ̀rẹ́ gbá dànù yóò fi ìnífẹ́ àwọn mọ̀lẹ́bí gbá dànù yóò fi ìnífẹ́ òbí gbá dànù ntí ọlọ́run ọba ní kó ṣe yóò gbèjù sílẹ̀ bẹ́ẹ̀ ni ntí ọlọ́run ọba ní kó jìnà sí àwọn nǹkan yẹn ni ó máa ránú rẹ̀ eléyìí ìtumọ̀ wípé kò páyọ̀ ọlọ́run ọba ni so ló jẹ́ pé ìpáyọ̀ ọlọ́run ọba definition rẹ̀ nǹkan tó clear ni tí ò rújú ṣe ń tí ọlọ́run ọba ní ó ṣe ń tó ní ó di ọkàn di ọkàn ń tó dẹ̀ ní ó jìnà sí jìnà sí bóò la ṣe máa mọ tí ọlọ́run ọba ní ká ṣe àwọn nǹkan tó ní ká jìnà sí bóò la ṣe fẹ́ mọ̀ eléyìí náà ń ṣe nǹkan tó wà far-fetched ka al-Qur'anul Karim ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní alif lam mim zalikal kitabu la rayba fi hudan lil muttaqin ọlọ́run ọba ní tíra yìí nǹkan tí ó sì rújú bẹ́ẹ̀ ni hudan lil muttaqin ìmọ̀nà ló jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ páyọ̀ ọlọ́run ọba àwọn tí ó bá páyọ̀ ọlọ́run ọba ẹ̀rí tí wọ́n ní àkólé kan sí alukur'an karim àwọn ṣe tó ń bẹnu alukur'an ẹ̀rí tí wọ́n maṣala pàǹtẹ̀tẹ̀ àti àwọn jìnà sí tó ń bẹnu alukur'an ẹ̀rí tí wọ́n máa jìnà sí so láti mọ̀ ṣé mo ń páyọ̀ ọlọ́wọ́n bá àbí mo páyọ̀ ọlọ́wọ́n bá a ní ìdìyàn kan tí ó fún wa ní sàtífíkẹ́ẹ̀tì kan wọ́n gángan fúnra ẹṣẹ́ kí ara ẹ àwọn nǹkan tó lọ́wọ́ bá pa láṣẹ ṣé ò ń ṣe àbó ṣe àwọn nǹkan tó ní o jìnà sí ṣó ń jìnà sí tí ń kálukú wọ́n bá dúró ti nǹkan tí ọlọ́wọ́ bá pa wá láṣẹ tá a jìnà sí ní ká jìnà sí àhárí ìyẹ̀tẹ́kọ̀wá eléyìí ni ìpayọ̀ ọlọ́run ọba sọlọ́run ọba subhanahu wa ta'ala tún rán wa létí nínú àyà yìí ìpè ya ayu anas ọlọ́run ni mo pe ẹ̀yin èèyàn ìtàkùn rọ́bàkùn ẹ̀páyà ọba tó dáa yín tó ń ṣe jẹ̀mú fún yín kò ní ẹ̀páyà òbí tó bí yín àbí ẹ̀páyà ọmọ ẹ̀yà yín ó ní ìtàkùn rọ́bàkùn ẹ̀páyà ọlọ́run ọba tó dáa yín ẹ avoid ìyá rẹ̀ ẹ mọ́ sórí ibú wájú rẹ̀ ọ̀nà tẹ́ fi wá páyà rẹ̀ òun náà ni wípé kẹ́ tẹ̀lé àṣẹ alkùrán karim kẹ́ tẹ̀lé àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ọ̀nà tí a fi páyà ọlọ́run ọba tàbá wo ọlọ́run ọba ní kútìbà alaykumu siyam kama kútìbà ala alladhina min qablikum ọlọ́run ni a ṣe àwẹ̀ lọ́rọ̀ èèyàn fún yín bá ṣiṣẹ́ lọ́rọ̀ èèyàn fún fún àwọn tó ṣíwájú yín onílà alákùn tàtàkùn nítorí kẹlẹ́bà débi ìpáyọ̀ ọlọ́run ọba náà ni tá a bá wo ọ̀rọ̀ ọ̀run náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fòun náà rinlẹ̀ bẹ́ẹ̀ nípa wípé ká páyọ̀ ohun ọlọ́run ni bá òun ni wọ́n ń pè ní ìpáyọ̀ ọlọ́run ọba sọlọ́wọ́ ọba ń sọ fún wọn pé ìtàkùn rabbakum ẹ̀páyọ̀ ọlọ́run ọba yín tó da yín inna zalzalata sa'ati shay'un azim ọlọ́run ní ọ̀wárìrì àsáà àsìkò tó ń ṣe àkèyàmà shay'un azim ìkà tí ó tóbi ni that is ọlọ́run sọ fún wa ìpè àkèyàmà tó bá ṣẹlẹ̀ ìyá rẹ̀ kì í ṣe bí ẹ ṣe ń wò àbí ọ̀rọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ ṣe ń wò lọ ṣéun azim nǹkan tó tóbi ni tí èmi tí mo jọ́ mi ènìyàn bá ní nǹkan tóbi nǹkan yẹn tóbi lójú mi náà ni bó wa ni tí ọlọ́wọ́ bá tó dá wa bá sọ pé nǹkan kan tóbi ọlọ́wọ́ bá ní inna zalzala ta sáà ọ̀wárìrì ìmìtìtì alkiyama nǹkan tó ṣe wípé ó tóbi púpọ̀ ni tó bá di pé ayé fẹ́ parẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó di ká mọ̀ gbogbo àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ idha shamsu kuwirat wa idha nujumu kadarat yóò di pé oòrùn yóò di nǹkan tó ṣe wípé kuwirat bí ìgbà tí wọ́n ń wé nǹkan mọ́ tó ṣe gbogbo ìmọ́lẹ̀ rẹ̀ yóò máa lùzì ẹ̀ wa idha nujumu kadarat gbogbo àwọn ìràwọ̀ tá à yóò di wípé wó rí rukuruku bákan náà ilẹ̀ yóò di nǹkan tó ṣe pé yóò máa wú gbogbo tó ń bẹnu rẹ̀ jáde ìzàzún zilatil ardu zilzalaha wa akharajatil ardu athqalaha wa qala insanu malaha ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tá a bá milẹ̀ ní ti mímí kò ń ṣerú earthquake tá a lu ṣẹlẹ̀ ní japan àbó ń bì tí wọ́n á ní ọgọ̀rọ̀ àwọn èèyàn kú ń bẹ́ẹ̀ ibì kan ó wọlẹ̀ eléyìí tí ó affect gbogbo ayé ni zulzilatil ardu zilzala wa akhrajatil ardu athqalaha gbogbo nǹkan tó ń bẹnu lẹ̀ ni ó máa wú jáde wa qala al insanu ma laha ọmọ ènìyàn ó máa sọ wípé ah kí ló ṣẹlẹ̀ kí ló dé wa qala al insanu ma laha yawma idhin tuhaddithu akhbaraha bi anna rabbaka awhalaha ọjọ́ yìí ni ọmọ ènìyàn yóò máa bèrè pé kí ló ṣẹlẹ̀ ilẹ̀ yóò máa sọ wípé ọlọ́run ọba ló pa àwọn láṣẹ bẹ́ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àmì alkiyama ni tó bá di pé alkiyama fẹ́ bẹ̀rẹ̀ a máa ríru gbogbo orú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tó bá tún di wípé ọmọ ènìyàn parun tán a tún rí nǹkan tí ó tún máa ṣẹlẹ̀ náà ní gbogbo àwọn ìmìtìtì yóò tún máa ṣẹlẹ̀ eléyìí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló sọ fún wa ipe yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibati wa banihi li kulli imri'in minhum yawma idhin sha'nu yughni ọjọ́ tọ́mí ènìyàn tí ó rí ìyá rẹ̀ tí ó sá ọjọ́ tọ́mí ènìyàn tí ó rí bàbá rẹ̀ tí ó sá yóò rí ìyàwó rẹ̀ yóò sá yóò rọmọ ìyá rẹ̀ yóò sá àwọn tá a kàkálẹ̀ yìí náà làwọn tán súnmọ́ mi ènìyàn jù ìyá bàbá ìyàwó àti àti ọyẹ àwọn tí wọ́n jẹ́ ọmọ àbí ọmọ ìyá àwọn tán súnmọ́ yẹn jù náà ni látara títóbi ọjọ́ yìí àti ilé kókó rẹ̀ gbogbo àwọn tí a kàkalẹ̀ yìí èyàn ò rí wọn èyàn ò dẹ̀ sá èyàn ò rọmọ yóò sá yóò rí bàbá yóò sá yóò rí ìyá yóò sá nítorí pé kí ni ọjọ́ yẹn ó tóbi ju bí a ṣe ń lérò lọ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi ń sọ fún wa pé ẹ páyọ ọlọ́wọ́n ọba kọjọ́ ìtótó ìnà zalzala ta sa'ati èmi títí àsìkò ṣéun azim ìka tó tóbi ni yawma tarawna ọjọ́ tí ó bá ṣẹlẹ̀ tẹ́rí tazhalu kullu murji'atin amma arda'at obìnrin tó ń fún mọ́ lọ́wọ́ ní irú obìnrin bẹ́ẹ̀ yóò sọ mọ́lẹ̀ ni tó ń bó jẹ́ pé ìyá aláàánú ló jẹ́ fún ọmọ rẹ̀ tí ìyá bá rẹni tó fẹ́ pọ ọmọ rẹ̀ yóò ní káfẹ́ kan kúkú pa kò ń ṣe bíi tíjọ́ ń gbéǹde alkiyama ìyá gangan fún rẹ̀ ó sọ ọmọ ẹ̀ nù ní wàtádàrú kullu dhati hamlin hamlaha gbogbo àwọn tó ń lóyún wọn ò máa bí wọn bí ọmọ wọn látara pé kí ni èlé kókó ọjọ́ yẹn látara ìnira ọjọ́ yẹn ẹni tí ó tí tó bímọ yóò máa bímọ wàtàrà náà sàṣùkàrà àwọn èèyàn ó máa sá káàkiri tí ìdààmú tí ó máa mú wọn bá ṣe ń gbìyànjú àti sá lọ síbí sá lọ síbí bẹ́ẹ̀ ni ojú wọn ó máa di nǹkan tí ó ṣe yí pé bí ábí dísínẹ́sì ó máa mú wọn àwa náà mọ̀ pé tí ilẹ̀ bá ń yí tí ilẹ̀ ń tí tó dàbí ẹni pé ó yí ń kọ́yàn á nílẹ̀ ń yí ni torí ẹ̀ bí ẹni pé òyì ń kọ́ yẹn so bẹ́ẹ̀ ni ó ṣe máa rí tí yìnyín kan máa staga káàkiri àwọn ni ọlọ́wọ́n bá ní wọ́n máa ó bí sukara kò ṣe pọ́n mutí wàlákì na àdábàlá ìṣẹ̀dídì ìyẹ́ ọlọ́wọ́n ọba lólè kókó eléyìí ni wá gbọ́dọ̀ máa rò nípa wípé ọjọ́ ń gbé ọjọ́ tí ó ṣẹlẹ̀ ní ọlọ́wọ́n bá ròyìn ẹ̀ ní àmọ́yé ayé ọlọ́wọ́n bá ní yóò máa àbú zọ́ọ́límù aláyẹ̀dẹ́ yìí ọjọ́ tí ẹni tó ṣàbùsí tí ó sin lọ́wọ́n bá láyé ń bí tó kọ tí kún sí ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí ó máa jẹ̀ka tí ó máa banújẹ́ yẹkúlù ya leitani dakhaltuma arrasuli sabila yóò ní a ah, ó máa ṣe fún mi ò mi ìbá ti tẹ̀lé òjíṣẹ́ kí n ti tẹ̀lé muhammad sallallahu alayhi wa sallam ya waylata laytani lam attakhidh fulana khalila ó mà ṣe fún mi ní ìbá ti má tẹ̀lé lágbájá ọmọ lágbájá لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ọmọ lágbájá àbí táwọn ọdún tí mo tẹ̀lé ó sọ mí nù pẹ̀lú gbogbo òfin ọlọ́wọ́n ọba tí mo rí ìrántí ọlọ́wọ́n ọba tí mo rí ó sọ mínú òde ìṣòrí ibú ọlọ́run ọba ní bó ṣe máa rí nìyẹn ṣaitan ẹni tí ó dagun lásì ọmọ ènìyàn ni ṣaitan ni ó máa ti wá tọ́lọ́n bá pàṣẹ fún wa pé ká ṣe nǹkan ṣaitan ó ti dànù fún wa yóò ní nǹkan táwọn bàbá rẹ fẹ́ ni nǹkan tí ìyá rẹ fẹ́ ni nǹkan tí àdúgbò yín fẹ́ ni nǹkan tí ìlú yín fẹ́ ni eléyìí ni nǹkan táwọn mọ̀lẹ́bí sọ ṣètọ́nù ó máa gbé píkṣọ àwọn nǹkan yẹn wá fún wa yóò máa gbé súnmúrò orí wa àwa náà máa ti òfin ọlọ́wọ́n padà tó ń bó ti jẹ́ pé nǹkan tó clear tí yóò sì rújú ńbẹ̀ ni gbogbo àwọn tá ń torí wọn gbó òfin ọlọ́wọ́n padà nù bàbá ni ìyá ni ọmọ ni ìlú ni àdúgbò ni ọ̀rẹ́ ni kò sẹ́ni tí ó ràn wá lọ́wọ́ ń jọ yẹn ọlọ́wọ́n bá ti sọ ní nǹkan tó clear yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa bani ọjọ́ tí ọmọ ènìyàn ó máa sá fún gbogbo àwọn yìí àwọn tó torí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba nù ìyá tó torí ọmọ tó takò fi ọlọ́wọ́ ọba ìyá tó torí ọmọ tó lọ ṣẹbọ ọmọ yẹn tó bá rí jọ́ ń gbé alkiyama yìí ó sá fún ní kò ní mà bẹ́ẹ̀ ni bàbá ọmọ lọ ṣẹbọ àbọ̀mọ tó torí bàbá àbíyá rẹ̀ àbótí ẹ̀ torí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò àbótorí àwọn aráàlú kan ṣe tí ọlọ́run ọbú fẹ́ àwọn aráàlú yìí tó bá dé jọ́ǹgbé ní alkiyama wọn ní ìdáàbòbò kan atafẹ́ṣe fún níbi ọlọ́run ọba sọlọ́run ọba fi ń kì wá ń lọ eléyìí tá à ń sọ fún wa onílàákàyè àtẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ṣàánú òun ni ó wúlò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yá ayu annas mo pe ẹ̀yin èèyàn ittaqu rabbakum ẹ páyọ ọlọ́run ọba yín ẹ yàgò fún ìyà ọlọ́run ọba yín inna zalzalata sa'ati shay'un azim ìmìtìtì alkiyama ìmìtìtì ìparí ayé shay'un azim nǹkan tó tóbi ni o yawma tarawnaha ọjọ́ tẹ́ bá rí tadhhabu kullu murdi'atin amma arda'at ìyá tó ń fọmọ lọ́mú lọ́wọ́ yóò ju ọmọ rẹ̀ lẹ̀ wàtàdàrú hamlin hamlaha bákan náà ẹni yóò bí ọmọ rẹ̀ ní ọjọ́ yẹn wọ́tara náà sasuka àwọn èèyàn ó máa rọ́lùra wọn látara wípé ojú wọn yóò ma yí látara wípé òyì wọn omi sukara kò ń ni Walakina adhab allahi shadid ìyà ọba ni tó lé koko eléyìí ni tí kálukú wa gbọ́ sí ibi lọ ni àwọn kan bẹ lóníranran tí wọ́n máa ti wá kúrò bí báyìí ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ọmọ ó lè àwọn ká bí ẹni pé Si ìbẹ̀lẹ̀ ti rí àwọn òbí àbí àwọn ọ̀rẹ́ tí wọ́n máa tì wá láti takò òfin ọlọ́mọba tẹ́bá ní tọ́lọ́mọba sọ ni wọ́n ní àfa àti gbọ́ kéèyàn sùmọ̀lẹ́bí pọ̀ náà pàtàkì ọlọ́mọba náà pàṣẹ ká sùmọ̀lẹ́bí pọ̀ wọ́n fẹ́ tiẹ̀ lọ síbi nǹkan tí ọlọ́mọba ò fẹ́ ni kó o ṣí kó o fi hàn wọ́n báyìí pé tọ́lọ́mọba sọ ní alukoran pàgọ́rọ̀ ṣe nǹkan báyìí wọ́n ní ẹ ká pọ̀ òun náà pàtàkì ẹlòmínú wa ro ìpè mọ̀lẹ́bí òun ìyá òun bàbá òun ọmọ òun àbúrò òun ẹ̀gbọ́n òun yóò wá lọ ṣe nǹkan tí ọlọ́wọ́n bò fẹ́ ṣàìtọ́ọ̀nù òun ni ó ti wé èèyàn bẹ́ẹ̀ lọ síbẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ tírẹ́nì ara ẹ̀ láti dúró ti òfin ọlọ́wọ́n bá ìtọ́lọ́wọ́n bá ti lóhun òfẹ́ òfẹ́ náà nù ká má di ké èèyàn kankan kó ti wá láti ṣe torí ọrọ̀ ayé kan ni torí ọmọ ni torí eléyìí ni ká má jẹ́ kí èèyàn kankan kó tì wá torí gbogbo àwọn tá à ń sọ yìí kò sẹ́ni tí ó ràn wá lọ́wọ́ níbi ìyọ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń pàkíyèsí wa ó ń wọ́nu wa ẹni tó bá dẹ̀ ní làákàyè òun náà ni ó gba àkíyèsí ẹni tó bá ní làákàyè òun náà ni yóò gba ìkìlọ̀ yìí anabuwa muhammad sallallahu alaihi wasallam òun náà ó ṣàlàyé fún wa nípa àyà yìí òun ni tó bá rí jọ́ gbé dàlí kíyàmà ọlọ́run ọgbọ́n ma sọ fún anabi adam alayhi salatu wasalam ipe rẹ̀ adam akhrij min dhurriyyatika ba'than nar ọ̀rọ̀ ti dójú ẹ̀ àwọn tí ó jẹ́ ọmọ náà nínú àwọn ọmọ rẹ̀ ìwọ náà ni ó mú wọn jáde ni anabi adamu alayhisalatu salam yóò máa béèrè pé àwọn wo lọ́mọ náà wọn a máa sọ fún anabi adamu wípé minkuli alfin nínú gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ti sàmíà wà ti sàtà wà ti sàìn 999 nínú àwọn àrọmọdọ́mọ rẹ inú náà ni wọ́n lọ nínú gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan èèyàn kan ni ó máa là nine hundred and ninety nine òun lọ́nu náà ni so ló jẹ́ wípé kò ń ṣe evidence nínú Islam in táwọn èèyàn ń ṣe ni ẹ̀ẹ́ kí lọ́lọ́wọ́ bá ní ẹ ṣe ni in táwọn èèyàn ń ṣe kò ń ṣe evidence nínú Al-Qur'an nínú Islam ibi tí gbogbo àwọn èèyàn ń rọ́ lọ́ni torí pé ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé wà ń tù tí aksara man fil ardi yudilluka ọlọ́run ìrìn ànábì tó bá ń tẹ̀lé èyí tó pọ̀ jùnú àwọn èèyàn wọ́n sọ ẹnu kú lójú ọ̀nà ọlọ́run ọba ni ó wẹ̀yìn tó ti àkùsàrà máa fi láàrúdí nílò kan sẹ́bí nìlá tó bá tẹ̀lé èyí tó pọ̀ jù nínú àwọn tó ń bẹ lórí ilẹ̀ wọ́n sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́run ọba ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ pé wà máa àkùsàrù náà sì wà láwù harọ́sítà bí mùmìnì ìrìn èyí tó pọ̀ jù nù nígbẹ̀gbọ́ ọlọ́run bó sọ pé wàmá kẹsìrú minan nas ó ní wàmá aksarun nas èyí tó pọ̀ jù nù àwọn èèyàn torí náà tí wọ́n bá ti rí òdodo dúró tì ibi táwọn èèyàn lọ ni ibi tí mọ̀lẹ́bí lọ ni ibi tí àwọn ọ̀rẹ́ lọ ni kò sí tó kẹ́ pẹ̀lú ibi táwọn èèyàn kan lọ kí lọ lọ́wọ́ ọba ní ká ṣe òun ló pàtàkì àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ ọba ń sọ fún wọn yí pé ẹ mọ̀ pé wa'lamu anna fikum rasulallah law yuti'ukum fi kathir min al-amri la'anittum ẹ mọ̀ pé òjìṣẹ́ ọlọ́wọ́n ọba ń bẹ láàrin tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń wù yín lẹ́mìí lòun náà ń tẹ̀lé yín ni ẹ ti di dàkúdà so ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ ẹni tó pè mùsùlùmí yóò fẹ́ kán ṣe nǹkan bákan ipe àṣeṣe báyìí ọlọ́run sọ fún ẹ̀ sọ́lá ipe ká nípò tẹ̀lé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀ ó sọnù ni torí pé kí ni wọ̀n máa yóò bínú akṣọ́rọ̀ mi láìla ọ̀hún ṣírkú èyí tó pọ̀ jù nú wọn wọn ní gbọ́lọ́wọ́n bá pa àfikà tó ṣẹbọ pẹ̀lú ẹ bẹ́ẹ̀ lẹni tó mú ẹbọ tó paápọ̀ mọ́ ìjọsìn ọlọ́wọ́n ọba kò lè rí gbígbé gbà wájú ọlọ́wọ́n ọba kọlọ́wọ́n ọba kó ṣàánú wa so eléyìí àkíyèsí tó pàtàkì púpọ̀ ni tí ọlọ́wọ́n ọba ń ṣe fún wa tí ọlọ́wọ́n ọba ń pè wá sí ìkìlọ̀ tó lágbára tí ọlọ́wọ́n ń tó fi ń kì ń lọ ni òun náà ni wípé ká páyọ ọlọ́wọ́n bá ìtọ́nà fẹ́ ká ṣe ni ká ṣe kódà kí gbogbo àwọn èèyàn kí wọ́n kọ́yìn sí wa kí gbogbo àwọn èèyàn kan kò sọ̀rọ̀ mẹ́ ìta fẹ́ ṣe nìyí táwa bá ti mọ̀ pé nǹkan yẹn takùtọ̀ ọlọ́wọ́n wa a gbọ́dọ̀ fi bá wọn dá sí ti ọlọ́wọ́n bò fẹ́ a gbọ́dọ̀ làágùn láti bá wọn dá sí nǹkan tí ọlọ́wọ́n bá fẹ́ torí pé ọlọ́wọ́n bá ń sọ fún wa yìí pé iná zálzàlà tàṣàá ti iṣẹ́ ìrùn àdìm ọ̀wárìrì èmi títí ọjọ́ ń gbé ni yóò máa tara òun ha ọjọ́ tó ṣe pé tẹ bá rí àbí tẹ rí tẹ záàlù kúlù mórí àti àmà gbogbo ẹni tó ń fún mọ lọ́mú lọ́wọ́ yóò máa ju ọmọ rẹ̀ lẹ́nu wàtádà òkúlùfà ti hamlin hamlaha ẹni tó lóyún yóò bí oyún rẹ̀ wátara náà sàṣùkára orí àwọn èèyàn tí wọ́n máa oríra wọ́n máa bí kò ń ṣe pọ́n mu tí náà fi ń oríra wọ́lá kì náà àdábàlá iṣẹ́ lè torí náà kagbìyànjú láti gba ìkìlọ̀ yìí kárí al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí tíra ìmọ̀nà kárí al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí tíra tá a máa tẹ̀lé láti fi darí ìgbésí ayé wa àwọn kan wọ́n ti gbá dànù wọn rí kùránì gẹ́gẹ́ bí tíra mọ̀nà ìfọ́ àwọn tí ẹ gbà pé ọlọ́run ọba ń bẹ lọ́dọ̀ títí wọn wọ́n gbà pé ayé yìí eh, through big bang theory kan ló fi wá nǹkan kan ló kọ́ explode ó dẹ̀ di gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù tó bá tún yá wọ́n ní kíní kan náà tún pè ní the big crunch yóò tún di pé gbogbo ẹ̀ náà yóò tún parẹ́ náà so yóò tún wá bẹ̀rẹ̀ again so big bang ni yóò tún ṣẹlẹ̀ bí àwọn ṣe gba ayé nu wọn àgbàpọ̀ lọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ń ṣe ìkìlọ̀ fún àwa tí ajẹ́ ẹni tiẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ni tó lọ́rọ̀ gbọ́ nípa wípé dídá wa tó ń dá wa kò sẹ́ni tó mọ bó ń ṣe dá wa ayé iná dẹ̀ ní yóò wá sí òpin lẹ́yìn rẹ̀ dẹ̀ ní ẹ̀san yóò máa bẹ gbogbo ẹni tó bá gbélé ayé ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa tiẹ̀ ẹni tó bá dẹ̀ ṣe ìdàkejì tiẹ̀ náà òun náà gba ẹ̀san titi ẹ̀ náà kò sí nǹkan kan tí ó mórí bọ́ níbi ìyọ̀ ọlọ́run ọba kò sí nǹkan kan tí ó mórí bọ́ نبي ìṣirò الله سبحانه وتعالى الله سبحانه وتعالى فمن يعمل wa ذرة خيرا يرى ومن يعمل dharratin ذرة شرا يرى man ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá ṣe tí ó ju ọmọ náà gún lọ nínú iṣẹ́ dáadáa yóò pàdé rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tó bá ṣe tí òjò ọmọ náà gún lọ ní iṣẹ́ aburú náà òun ló pàdé rẹ̀ ilé ìlàbọ̀rọ̀ pèpè ẹ̀mí ara wa fún ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàlékún ìdúróṣinṣin fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan tí yóò mú wa rí ìyọnu rẹ̀ kọ́lá ọmọ kò ṣe rọrùn fún wa láti ṣe àwọn nǹkan tá a rọ sí àbí tá a kó sínú ẹ̀ tá ìrí ìbínú ọlọ́wọ́n ọba ní ọ̀rọ̀ ni ní iṣẹ́ ní kọ́lá ọmọ subhanahu wa ta'ala kó yà wáyà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أستغفرك وأتوب إليك